الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثالث والستين وثلاثمائة وعن أبي موسى الأشعري رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال إنما مثل الجليس الصالح وجليس السوء فحامل المسك ونافخ القير فحامل المسك إما أن يحذيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبة ونافخ القير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا منتنة متفق عليه وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك متفق عليه وعن ابن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم لجبريل ما يمنعك أن تزورنا أكثر مما تزورنا فنزلت وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك رواه البخاري àwọn àdéhìí wọn ò tí ì yé máa wá láti àkọlé mímá ṣe àbẹ̀wò àwọn ẹni rí àti mímá bá wọn jókòó papọ̀ àti mímá bá wọn ṣe àti mímá nífẹ̀ẹ́ wọn. ó pàtàkì kí mùsùlùmí ó sojú kòkòrò láti jẹ́ kọjá ikpe àwọn ẹni rè lòun bá ṣe àwọn lòun bá tò àwọn lálábàárín òun àwọn lọ́rí òun àwọn lòun máa bẹ́ẹ̀ wò irun wa ni máa bẹ̀ ń wò nítorí kò sí tàbí ṣùgbọ́n èèyàn ò lè dá ṣe láyé èèyàn ń bùkátà ẹlòmíì ẹni tó bá sì ti kọ̀ láti bẹ́ẹ̀ ni ire ṣe kò sí tàbí ṣùgbọ́n pọ̀ bẹ́ẹ̀ ni bó ṣe tó bá ti kọ̀ láti tò pẹ̀lú àwọn ẹni ọlọ́run ó padà tò pẹ̀lú àwọn ẹni àṣẹ fọ́ọ̀nì náà ni ẹgbàá wa alákọ̀ọ́kọ́ lónìí ó wá látọ̀dọ̀ Abu Musa al-Ash'ari kọ́lá ẹlẹ́dàá akóyọ́nu sí i ó lọ́nà bí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó mú àpèjúwe àpèjúwe méjì ó fi lélẹ̀ fún wa nítorí kálíbà àmọ́ta aláàmà tòmá aláàmà abáṣe taláàmà abárìn taláàmà abájókòó àpèjúwe méjì yìí alákọ̀ọ́kọ́ jẹ́ ti àpèjúwe ẹni tí ń bá ẹni rẹ́rìn àpèjúwe kejì ó jẹ́ ti ẹni tí ń bá ẹni búrìn nítorí pé wọ́n máa mú àpèjúwe wá ní nínú ọ̀rọ̀ nítorí kí n tí ò yé kó lè bà ẹni tí wọ́n máa fi ṣe àpèjúwe òun máa jẹ́ ẹni tó yé tá a bá ti wá ma ẹni tó yé tí wọ́n fi ṣàkàwé fún wa o ohun tí wọ́n ti torí rẹ̀ ṣàkàwé òun náà yé nínú ẹ̀kọ́ láyé ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú ṣíṣe àkàwé nǹkan pẹ̀lú nǹkan nítorí káwọn ẹni tá à ń bá sọ̀rọ̀ kí n tá à ń sọ ó lè bàa máa yé wọn wọ́n máa ń pè ní ilmul bayan ìmà eléyìí tó ní í ṣe pẹ̀lú káàsì àlàyé kó yé ọ̀rọ̀ tí à ń bára wa sọ lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tí ń sọ òun ló yé kò yé ẹni tí wọ́n ń bá sọ ọ́. kó di pẹ́ni tí ń sọ̀rọ̀ yún ọmọ àwọn àpèjúwe àti àkàwé tó ṣe déédéé tí ò tí ì yá àwọn èèyàn tó sì ń fẹ́ kó yé wọn tí ò bá tí ì mọ àwọn àpèjúwe àti àkàwé majority ti ń sọ kò ní yé wọn. torí ẹ̀ ló ṣe jẹ́ pé táǹbà ń bára ẹni sọ̀rọ̀ ni bóyá bí ìdánilẹ́kọ̀ọ́ la ni ń bára ẹni sọ̀rọ̀ So kò burú lẹ́ẹ̀kan láàrin ká máa pàkíyèsí pé sẹ́ni tí mò ń sọ sì yé nítorí kọ́ mọ̀ bàjẹ́ pé kàn máa sọ̀rọ̀ dànù lásán àwọn ẹni tẹ́ ń bá sọ kò yé wọn ìdí nìyí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú nǹkan tẹ́ni tí máa bá ní sọ̀rọ̀ máa fẹ́ kẹ́ni tó ń bá sọ̀rọ̀ ó ṣe wọn ò ní ṣe nítorí pé tí wọ́n ń bá wọn sọ kò yé wọn àmọ́ bá gbé wá lọ́nà tí ó fi yé wọn pẹ̀lú àwọn àpèjúwe àti àwọn àkàwé yọ̀ọ̀yọ̀ lẹ́nu bí wọ́n ti ṣe tẹ̀lé torí ẹ̀ ẹni tí ń bá ní sọ̀rọ̀ yóò kọ́ múra rẹ̀ wá sílẹ̀ ní déédéé làákàì àti àgbọ́yé ẹni tí ń bá sọ̀rọ̀ yóò mú kẹ́ni tí ń bá ma kó náà lè máa tẹ̀lé kágbọ́ yìí tó pé yóò sì máa wà pẹ̀lú ní tí ń gbọ́ pé wọ́n sọ. mọ̀ pé òun lẹni tó lọ́wọ́ bá sọ. So lọ́nà tó fi jẹ́ pé kìí ṣàlàyé fún yàn kọ́ mọ́ yéèyàn nítorí bá ń là yéèyàn ọ̀rọ̀ pé kò yé mi sẹlẹ̀ àyàfi kọ́ kẹ̀jẹ́ pọ́ lọ́wọ́ ti fi àìfẹ́ gbọ́ àìfẹ́ gbà ó ti fi sí ọla eléyìí ni ọkọ̀ dínà kọ́ gbọ́ kọ́ gbà kọ́ tẹ́lẹ̀ a fẹ́ sọ pé kò yé ó torí pé ọlọ́run ọba tọkọ ni lọ́rọ̀ sọ oníbàní sọ̀rọ̀ wọ́n fi lè jẹ́ pé èdè tọ́lọ̀ ń fi ń bá wa sọ̀rọ̀ àwọn ò tí ì gbé dèdè bẹ̀ àmọ́ pé kò yé lọ́dọ̀ ẹni tó bá gbọ́ èdè ń yé yéké àwọn ò máa ṣàlàyé fún ọ pé kò sí ọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ tá a lè gbọ́ láyé tó lè hàn gbangba tó ìtọ́lọ̀ wọn bá ń bá wa sọ ní alukurani torí de eléyìí anabi alayhi wa nínú sẹni lójú kòkòrò pẹ̀lú pé àwọn ẹni rẹ ni ká máa bá rìn ká máa bẹ ní àwọn ẹni dáadáa ni ká mú lọ́rẹ̀ ká má mú àwọn èèyàn rádaràda ká má mú wọn lọ́rẹ̀ ẹni tí ń ṣe rere èèyàn máa tètè lapa lára rẹ̀ dẹ́ni rí yàtọ̀ sí pẹ́pẹ́ ni àdánù ẹni òfò ẹni burúkú lèèyàn ń bá rìn kò sí bí èèyàn ṣe bẹ́lẹ́dẹ́rìn tó náà ní jẹ̀gbẹ́ kọ́dà láì jẹ́ pé ó ti bẹ̀rẹ̀ sí ní kọ́sì ìwà abú rẹ̀ ìwà pálapàla rẹ̀ ẹni bá ti rí ọ pẹ̀lú rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní faburú fi lọ́wọ́ náà pẹ́ ní búmanì ìyàn burúkú ẹ̀ mẹ́ni tí ń bá rìn ni wọ́n ti máa kọ́ àwọn ọmọ wọn sáko lẹ́yìn rẹ̀ bá rí o ẹ bá jókòó ẹ̀ burúkú lẹ́lẹ́yìn o nítorí pé ẹni tí ọba ti ṣe súnmọ́ wọ́n máa kọ́ra wọn ni pé kí wọ́n rí sá. Ànábì sallallahu ó ní ìnàmá mẹ́sàlù jẹ̀lísì sọ́ọ̀lẹ̀ wọ jẹ̀lísì àpèjúwe alábàárìn rere àti alábàárìn burúkú kìí ṣe àpèjúwe méjì ju àpèjúwe tí ń bọ̀ yìí lọ. lédè Lárúbáwá ìnàmá ń pè ní pọkọs yẹn ni pé nǹkan yẹn ò lè jẹ́ bá mi àbáyé láti nítumọ̀ rẹ̀ ni pé àpèjúwe alábàárìn rere. àti alábàárìn ebó àpèjúwe ọ̀rẹ́ rere àtọ̀rẹ́ burúkú kò rí bá mi ju àpèjúwe tí ń bọ̀ yìí lọ. báwo ló ti ṣe rí Ànábì ní ka hamilul miski wa nafikhul qir àpèjúwe wọn dàbí ẹni tó gbé lọ́fíńdà lọ́wọ́ ọba gbogbo lọ́fíńdà tí wọ́n ń pè ní almisk àti alágbẹ̀dẹ tí ń fi ẹ̀wìrì. E àpèjúwe ọ̀rẹ́ rere àtọ̀rẹ́ burúkú alábàárìn rere àti alábàárìn burúkú ẹni tó ṣe é bá rìn àti ẹni tí ò ṣe é bá rìn àpèjúwe ẹni rí tọ́yẹ ká bá rìn ká bá tò tọ́yẹ ká ní lọ́rẹ̀ẹ́ tọ́yẹ ká ní lẹ́ni tá a máa bá jókòó àpèjúwe rẹ̀ ní tẹni tó gbé àlùmísùkù lọ́wọ́ ọba gbogbo lọ́fíńdà àpèjúwe ẹni tí ọ̀yẹ́ ká bá tò ẹni tí ọ̀yẹ́ ká bá rìn ẹni tí ọ̀yẹ́ ká ní lọ́rẹ̀ ẹni tí ọ̀yẹ́ ká máa wá á ń bọ̀sibọ́sí pé wọ́n wá wa òun náà ni àpèjúwe tẹni tí ń fi ẹ̀wèrì oníkálukú wọn rí nǹkan ṣe eléyìí gbé lọ́fíńdà lọ́wọ́ kì í wá ṣe gbogbo lọ́fíńdà eléyìí tó ṣe pé kò níye lórí kò lóòórùn dúndùn débì alọ́ ba gbogbo lọ́fíńdà tá à ń pè ní almisk ńlọ ń gbé lọ́wọ́ ẹnìkejì rí nǹkan gbé lọ́wọ́ ń tiẹ̀ náà ẹ wèrè ilé ìtalágbẹ̀dẹ máa fì láti fi láti mú kí iná wọn máa jò dáadáa kó máa kẹ̀ nítorí pé bí iná bá ṣe ń jò tí ń kẹ̀ sí lálágbẹ̀dẹ máa rí sẹ́ à ń rọrin à ń lọ́rin ni wọ́n á máa rí i ṣe òun fi ọ̀wìrì eléyìí gbé lọ́fíńdà àlùmísùkù lọ́wọ́ agbọn tí fi wọ́n wéra wọn ìrẹ́ ànábì sallallahu alayhi wa alihi wa sallam ní ni tó gbé lọ́fíńdà lọ́wọ́ yẹn imma an yuhziyak nínú kó bùn ọ kó fún ọ nínú lọ́fíńdà tó gbé lọ́wọ́ pé bẹ́ẹ̀ náà tẹ́nìkan bá fi lè gbé lọ́fíńdà jáde tó fi sọ́wọ́ tó fẹ́ fi para yóò wù ẹ̀yin tẹ́ wà lápá ọ̀tún àtàpọ̀ òsì rẹ̀ pé tẹ́yìn náà bá bínú sí ẹ lè tẹ́ òdì ọwọ́ ẹ̀yin kí ẹ jẹ́ kí n máa tọ̀ bí ti ṣe máa ṣẹlẹ̀ nù. nítorí báwo ni èmi ó sì máa dá fi lọ́fíńdà sára tí sì máa wẹ̀yìn ràn bẹ́ẹ̀ fi lọ́fíńdà sára. láwùjọ tiwa. Alimasi ìbárù rẹ̀ pàdé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí lọ́yẹ káwọn ó ṣe kò jẹ́ kí wọ́n máa ṣe ẹ̀rí lọ́fíńdà yẹn nínú nǹkan tó yẹ kí òórùn dúndùn rẹ̀ ó máa hàn lára wa gbogbo ìgbà ni nítorí ìyí máa ṣe sábàbí káwọn èèyàn lè súnmọ́ yàn ó máa ń jẹ́ sábàbí. tó òórùn burúkú tí èéfi jáde lára èèyàn tó bá tiẹ̀ wà lára a máa mú pamọ́ yóò gbé pamọ́ kò ní jọ hàn ẹnìkan ò sì ní bẹ́ni tó gbé lọ́fíńdà tó fi sára kò ní bá jókòó sọ pé kíní burúkú kan rùn kíní kíní burúkú náà àfi pé imú tiẹ̀ ni mú ضوء الشمس من رمدي وينكر الفم طعم الماء من سقمي wọ́n ní ẹyinjú tẹ rí yẹn ó lè kórìíra òye oòrùn nítorí pé ẹyinjú yẹn ọ̀gbádùn téèyàn jáde sọ̀rọ̀ tí wọ́n máa fọ bójú pé ah, oòrùn yìí ti mú pọ̀ jù yìí ti mú pọ̀ ẹ̀rọ ayọ̀ wọn lójú kẹríran ojú ní dùn ẹnu á máa kọ́ ọ ìtọ́wò omi kìí ṣe nítorí kómi ọba àdùn àmọ́ nítorí àárẹ̀ ẹ̀ríkì tí bàbá ń ṣèyàn lásán bẹ́ẹ̀ kò sí bí wọ́n ti fi gbogbo èèyàn tó jókòó tí nǹkan ò ṣe bó ti ṣe máa sọ pé omi ti dùn pọ̀ tẹ́ni tí bá ń ṣe òní sọ pé omi korò torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àlọ́ fi ń dà òun ò ní ìdíkẹ́ nìkan ẹ̀sẹ̀ fún wẹ́ẹ̀rì kó oorun ẹ̀ dáa lọ́fíńdà yìí wọ́n ti wá sọ pé òun lọ bá fún gbogbo lọ́fíńdà pátákáàfà wọ́n ń pè ní alimẹ́sì wọ́n ò bùkátà kan ṣẹ̀ṣẹ̀ jẹ́rìí fún pé òórùn rẹ̀ dà ṣùgbọ́n àní sáláìrí nínú àwọn èèyàn tí wọ́n sọ pé òórùn yóò bá la mu olójú lóòrùn burúkú tó fi sára nítorí pé imú tiẹ̀ ni mo burúkú tí kò gbádùn sòkàkà kó fi yé wa pé mu tó ní ọ̀gbádùn yọ́ọ́ torí ẹ ẹni tó fi lọ́fíńdà sára ìgbà tí ń fi sára yẹn ó ṣeé ṣe kó gbọ́n àwa náà eléyìí ló máa ń ṣẹlẹ̀ láwùjọ àwọn lárúbáwá pàápàá jùlọ lẹ́yìn ìgbà tí oníkálukú bá ṣàlùwàlá tán bóyá ká tó kóńbi tá a ti ṣàlùwàlá àbí lẹ́yìn ìgbà tá a bá wọnú mọ́ṣáláṣí pàápàá jùlọ lọ́jọ́ jùmọ̀ọ́ wàá rí i pé lọ́tún rẹ àti lọ́sì rẹ ọmọ ẹ̀yà rẹ nínú ẹ̀sìn Islam àwọn jẹ́ lárúbáwá kálukọ́ ọmọ yọ lọ́fíńdà jáde lápò nínú àwọn àgò kéékèèké tó yóò fi ó lè si kó mú pọ̀ pátọ́ àánú rẹ̀ téèyàn máa fi tọ́ kó fi tọ́ lọ́fíńdà kó fi sódì ọwọ́ kó máa fi ra ẹ̀kẹ́ rẹ̀ má rẹ̀ kó máa fi nu ara rẹ̀ náà sọ pé ẹ ṣẹ́ẹ̀k ẹ̀yin náà gbọ́ jáde ọ́fíìsì àwọn tì í náà ẹni tó tún alẹ́ sọ ẹ ṣẹ́ẹ̀k wọn náà gbà wọn náà gbà wọn náà gbà subhanallah yàtọ̀ sáwọn ẹni tí máa pín àṣà nàgbé láwùjọ tiwa ní sọ àṣà lẹ́yìn kàpù àwọn àfihàn àṣà sí mú ojú apá bíi tá a mú gbó wọn àtọ́ bá fa yóò sí sílẹ̀ gan mì ẹ̀yin náà gbogbo kálukú náà ti gbá tiẹ̀ lẹ́nu kí kálukú náà máa sin ni àwọn amúsìgá ńkọ́ ẹni tí amúsìgá náà bá yọ bẹ́ǹsì àbí kí ni wọ́n pè lóríṣiríṣi àwọn sìgá wọn yẹn so bàbá yọ tó tó fi sẹ́nu báyìí bí pákó ṣe pọ́n kó tó sá lọ́jọ́ àbí sẹ́yìn náà bá bínú sí o ẹ lè mú kàn bí sìgá ṣe wọ́n tó lónìí kẹ́ ẹ mú kàn tó wájú ọmọ fẹ́ ìfín síra wa a'udhu billah so àwọn onílọ́fíńdà ọ̀nà yẹ̀ṣẹ́ ẹ̀yin náà gbọ́ wọn jáde yóò fi sọ wọ́n yín eléyìí náà fi sọ yín eléyìí náà fi sọ yín ẹ rí ẹni tí òun náà máa lọ bí ọmọra nkankan hajj lẹ́bàá rí tó náà gbé lọ́fíà wọn ni òun náà wà mọ́ṣáláṣí bí ọjọ́ jùmọ̀ òun náà wà tẹ̀sí wa lọ yóò bá lẹ́bù wọ́n lè ẹ̀sọ́ ra o <laughs> wọ́n lè pe tó mú wa wọ́n fẹ́ fi gbárísìkì yín nu gbígbà wọn máa gbárísìkì yóò bá ìyẹn fẹ́ fi lọ́fíńdà sí ọ lọ kó o fi rárá kára tiẹ̀ náà máa rùn òórùn yóò bó ni ẹ̀sọ́ ra o. ọlọ́mọdé àgbà ló fi dọ́rọ̀ ọ́ so gbogbo àwọn nǹkan tí máa jẹ́ kí fìọ́ wà láwùjọ tiwa àfi kéèyàn sọ́ra sí gbogbo ẹ̀ fún tùmọ̀ mi wọ́n fún tùmọ̀ <laughs> mi sára rẹ̀ torí ẹ̀ lọ́fíńdà yẹn ẹni tí tó gbé lọ́wọ́ nínú ọ náà kọ̀ọ̀nà ní pàápàá jùlọ ooru lọ́fíńdà wọn yẹn etí wọn fi alukóhólì sínú ó lè mọ rondo báyìí so igi pọ̀pá náà fi sínú bí pọ̀pá ti róyún tó bá ti fi tọ́ tó mu jáde báyìí kojú kó fi kan sí ọ lọ́wọ́ lórígun kíní tìró yẹn pọ̀pá yẹn bíi mẹ́tẹ̀ orígun méjì tó ní tùràrí táwọn bí wọn fi rọ ọlọ́ọ̀ táwọn bí wọn fi rọ ó ti tó tó bá ti fi rọ ara báyìí òórùn rẹ lè mọ́ kó lára aṣọ fúnjọ́ méjì mẹ́ta níbi tó ní agbára dé wọn náà máa fẹ́ wọlé ni àwọn náà máa fẹ́ ah, gbọ́dọ̀ oorun dáadáa yìí ti wá ah, nígbà tó yẹ pé àwa ń sin lọ́ọ̀ni àmọ́ àjókòó lóde ibi tí wọ́n ti ń tayò táwọn aláwọ̀ lè máa fi lọ́fíńdà sí wọn la wọ́n sọ wọ́n máa tayò tí wọ́n jẹ yóyú ẹ̀sẹ̀ ni kékeré kò ní dáa fún ọ. <laughs> akramakumullah torí ẹ̀ àjẹkára náà ká máa kọ́ sí rẹ̀ lọ́fíńdà yẹn tó bá lọ́wọ́ wa tọ́ ẹni tó gbé lọ́fíńdà lọ́wọ́ ó lè bùn wa alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́kejì wọ́n ìmà ẹ̀ǹtẹ̀fẹ̀tẹ̀ àmìn àbí kí wò ó tiẹ̀ rà kọ́ ọ̀rà nínú rẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n fẹ́ kẹ́ ta lọ́fíńdà díẹ̀ fún mi nù lọ́fíńdà yìí eléèlò lọ fẹ́ rà ọlọ́niyè bá ló ń fẹ́ rà oore náà ni torí nítorí da lọ gbà kò gbọ́ kò ta fún wọ́n ìmà ẹ̀ǹtẹ̀jìdàmìn hórí hàn fàyè bẹ́ẹ̀ àbí kó oró oorun tó da lọ́dọ̀ rẹ̀ tẹ̀sán nìsín àti bùnyà ó ń bùkátà kéèyàn má jà hùn àti sàfúnyà ó ń bùkátà pé kéèyàn jẹ́ pé ń bùkátà owó òun ahun ni kò bomi kò bùkátà owó ọ̀tá fún mi à kò lè dí òórùn dáadáa rẹ̀ lọ́wọ́ òórùn ọwọ́ àdọ̀ mi náà ni kò lè yá ahun tó. tó ní kó oorun lọ́fíńdà ti ń bẹ lọ́dọ̀ rẹ ọmọdọ́dọ̀ ẹlòmíì kò sí bí òun ṣe jẹ́ bùkátà ọwọ́ ẹnìkan tó kó oorun lọ́fíńdà ọmọdọ́dọ̀ rẹ ẹ wá wo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìwọ ló burú kò sí ètò burú mbẹ kó ká rẹ ká gbóòórùn tó dáa bẹ́ẹ̀ náà lọ́rẹ́ tó dáa kí fúnra ara rẹ béèyàn ṣe hùwà tó dáa ọ̀rẹ́ rere ó máa ń káyàn má bi téèyàn ti ń ṣìwà hù yóò máa sọ pé ah ọ̀rẹ́ wa a lè má ṣe báyìí a lè má ṣe báyìí káyìwó tòrò pẹ̀lẹ́pẹ̀lẹ́ lèèyàn máa fi ṣe nǹkan anábì sallallahu alayhi wa alihi wa sallam ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ń jọka báyìí báyìí báyìí báyìí báyìí lànà bí ṣe wọ́n pa jùlọ àwọn tá a sọ pé à ń ṣe tọ́lọ́ à ń tẹ̀lé tà nábì sallallahu alayhi wa sallam báyìí lọ́yẹ̀ká náà ṣe bí o sì nǹkan kan torí pọ́ rẹ ti ta lólobó òun ó náà lè mú wàrí o tí ọba lọ jẹ́ ní irin lọ ń bá rìn báwọn ó lè ṣàǹfààní òun láéláé ẹlẹ́ẹ̀kejì ó ṣeéṣe kọjá pé ọ̀rẹ́ rẹ o ó lè sọ pé kó o sanwó fóun kó o fi rẹ̀ ọ́ kó o tírẹ́nì rẹ ọ̀nà tí wọn ló gbégbà tó fi máa hùwà tó dáa ẹ mọ̀ kí wọ́n máa ń tírénì èèyàn fún wa náà nítorí wọ́n ní ọ̀nà méjì lèèyàn máa fi níwà kò bá jẹ́ wà tó dáa kò bá jẹ́ wà bú alákòókò oníkọ́jọ́ pọ́lọ̀ ń dààmú ọlọ́run máa dá wà rí máyà àti máa dá wà bú máyà ó sì lè ṣe é ṣe kó yẹ pé bí ó ṣe díyàn èèyàn ò níwà èèyàn ò níwà rárá gbogbo àwọn wà burúkú ló kọ́ wọ́n rẹ̀ bí wọ́n sọ pé ẹ ò lójútì ọ lẹ́kọ̀ọ́ ọrọ mọrú ya téèyàn máa sọ ò tiẹ̀ mọ́tàbọ̀ fẹ́ni tó ju lọ ẹlòmíì jẹ pé ìgbà tẹ́nu ti ń kun òun náà wà lọ kọ́ ìwà lọ́dọ̀ àwọn ẹni tó ní torí náà sọ pé ìwà àbí láti ní nígbà tí ò ní ọ̀nà méjì fi nù lẹ́nìkan tá a máa ń sọ fún kó níwà ìyá bú ni ọ ìwà rádaràda pálapàla ló kọ́ ọ rẹ pé ọlọ́run ọ̀dá mọ́ mi nì eléyìí ó ṣàwáwí nítorí tọ́lọ̀ ọ̀bá dá mọ́ ọ̀nà àti lọ́kọ́ lọ́dọ̀ àwọn ẹni tó mọ̀ ó sílẹ̀ torí ọ̀làwáwí kan ọ̀làwíjàre kan tó lè wí kọ́lọ̀ pé ńlọ́fà tí ń fi máa hùwárí àkókò ti kàn láì níye gbà lórí ìwà abú rẹ̀ àwọn yóò sì bẹnu àtẹ́ lù ọ́ púpọ̀ lórí wàrà dáradá pálapàla tó wà lọ́wọ́ rẹ̀ eléyìí náà tó ní ti máa mú kójú ti ni fún gbogbo ẹni tó bá lójú torí ẹni tó lójú lójú tì ọba lójú yóò máa hùwà pálapàla rádaràdà ráhùnráhùn pẹ́sẹ́ ń bá wí sí bẹ́ẹ̀ náà nìwà ó tún máa bàjẹ́ tí ó tún máa tí ó máa peléke sí ṣùgbọ́n ẹni tí ó jẹ́ yóò mọ wà àwòkọ́ṣe àwọn èèyàn pé eléyìí báyìí ìwà tí ń hù yìí dà o yóò fẹ́ rìn súnmọ́ yóò mọ wò bóòwò ló ṣe rọrùn fún láti hù bóòwò ló ṣe rọrùn fún láti jìnnà sírú àwọn àwà pálapàla tó wà lọ́wọ́ ọ̀tún torí rẹ̀ ìyẹn máa fowó kọ́wà lọ́dọ̀ ẹni tí Ọlọ́run bá fún níwà yẹn ti máa wo ìwà tẹ̀ ń wò yẹn ọ̀gá nínú ẹ̀bùn Ọlọ́run bá máa fún àwọn ẹrú rẹ̀ torí rẹ̀ náà ló ṣe jẹ́ pé àlòmọ̀ kan ò sí tọ́jú ọ̀la wọn lè da tó lè sunwọ̀n tó lè tòrò tó lè ní àdùn nínú nígbà tí wọ́n bá ti níwàá rí lọ́wọ́ àwọn èèyàn sì máa kú kó tó di pé wọ́n kú tí wọ́n bá níwàá rí lọ́wọ́ torí àwọn sọ pé wa innamal umamul akhlaqu ma baqiyat wa inhum dhahabat akhlaquhum dhahabu wọ́n ní gbogbo àwọn mọ̀tẹ́rì láyé yìí ìwà ní máa mú wọn ṣẹ́kù tẹ́bá níwárí wọ́n máa kà yín pẹ́ni tí ò ti kù tí ìwà bá ti lọ tó fi yín sílẹ̀ ẹ ti kú láì ti kù torí a gbọ́dọ̀ kíyèsí wọn kí n gbìyànjú kí n sapá sasẹ̀ láti rìn mẹ́ni tí ń tara rẹ̀ dẹni tó dáa ntọ́ yẹ kí n ṣe ntọ́ yẹ kí n mójútó ni kìí ṣe pé ẹni bú ẹni rádaràda ẹni pálapàla ẹni ránunránun èkejì ajá ìní wàá máa bá ṣe. ìwọ̀n kí tó bá ti sọ̀rọ̀ rẹ̀ wọ́n sọ tiẹ̀ náà pé wọn náà ń bá rìn ìjọ máa fi ń bu wọ́n fi bú wọn náà. àwọn àwọ̀ àbúrúkú ti hù tí wò ó ti hù tiẹ̀ débẹ̀ wọ́n tún fi kọ́ kà ó wò mọ́ lẹ́sẹ̀ ìwọ lọ́sẹ̀sẹ̀ máa ń yànnà náà pé lóòótọ́ èmi náà máa ń parọ́ lóòótọ́ à èmi náà àṣà ni mi wà lóòótọ́ bàtà mi tí ìbá tèmi débi pé ká máa jálè o ẹ̀rí bẹ́ẹ̀ so àti pé three minus two equals to one ó kù kàn ẹ dákun gbogbo wọn máa ń parọ́ àṣà ni mi ṣé àwọn òdòdó tó dànù àbí ráwọ̀ tó sunwọ̀n tí èèyàn bá ti ń bá àwọn èèyàn burúkú rìn kò sí tàbí ṣùgbọ́n èèyàn wọn làpá lára èèyàn náà ni ẹni tó gbé lọ́fíńdà lọ́ọ̀rì nínú kó bùn wá ń bẹ̀ nínú kó tà fún wá ń bẹ̀ bọ́pẹ́ bọ́kọ̀ á gbóòórùn tó lọ́dọ̀ nǹkan mẹ́ta yẹn bẹ́ẹ̀ náà lọ́rẹ́ dáadáa nínú kó jẹ́ pé ó bùn wá nínú wa rẹ̀ àbí kó tà fún wa àbí tiwa náà Hmm, àbá ti fọmọ fún un àmọ́ bí òsì kankan lágbájá ní ń bá rìn lágbájá ní ń bá rìn lọ́pọ̀lọpọ̀ fi dóyà o òun gan ẹ ṣe pé wọ́n ní máàkì tó dáa fún un lágbájá ní sì ń bá rìn lọ́pọ̀lọpọ̀ fi ṣòfò ìyàwó tí bá fẹ́ o kì í ṣe pé wọ́n rí máàkì burúkú kan fóun gangan ṣùgbọ́n àwọn pé ah, ọkùnrin ebú onímọ̀ ń bá rìn ọ̀dọ̀ lọ padà wá àmọ́ hmm, kàrí a máa kàn sí yín tánàbí yìí ṣe dé wọn bá sọ ọ wọ ayàwó mi síwájú eléyìí túmọ̀ sí wípé téèyàn bá ń bá àwọn èèyàn dáadáa rìn kò ní pàdánù ọ̀kan nínú nǹkan mẹ́ta yìí ẹlẹ́ẹ̀kejì bàbá tó ń fi ẹwìrì tó ń fi ẹwìrì lágbẹ̀dẹ anabi sallallahu alayhi wa sallam ó ní imma an yuhriqa thiyabak nínú kó ju aṣọ àwọn aṣọ ó jóná o nítorí pé òun lè má lánìyàn kó n fẹ́ ju ọ lásọ ṣùgbọ́n ẹ̀ta aná tí awìrì mú jáde látara tí iná ti ń kẹ̀ tẹ́ta náà bá gbéra ó lè jẹ́ pé déédéé agbárí ẹ̀ ni wọ́n máa bọ̀ tí ọba sì ju ọlá ju ọlá sọ torí àwọn àgbẹ̀dẹ alágbẹ̀dẹ ẹ rí i pé aṣọ ń lu iná lu aṣọ kọjá nǹkan tuntun lọ́dọ̀ tiwọn. èèyàn lè máa bá alágbẹ̀dẹ wí tí ń fi ẹ̀wì pé a ah, gbogbo aṣọ yín ṣe á lu báyìí ah, bóòlù tún fẹ́ kó sí tí kò lẹ́pọ̀ ni yóò lu náà ni nígbà tá a kà sọ ni pé àwọn aṣọ tó ti lu báyìí táwọn náà ti dàbí asẹ́ ẹ má máa gbé wa mọ́ṣáláṣí tàbí òye nítorí pé yóò máa ṣètùnà àṣírí ti ń bẹ lábẹ́ rẹ̀ tó ẹ máa wọ ọyún ṣiṣẹ́ lásìkò sọ láti bá ti tó ń kọ́ ẹ bọ́ọ̀lẹ̀ tọ́ bẹ́ẹ̀ náà lọ́rẹ́ burúkú yóò fi ìwà burúkú yóò fi kó bọ́ ọ yóò kọ́ ńkọ́ Yọọ sọ ọ náà dọ́mọkọ́ ma yóò sọ ọ́ di bàbá màmá kí bàbá kí màmá yóò àwọn abú sọ ọ di ọkùnrin òfóun ẹ̀rí tí wọ́n bá ń fọ̀rọ̀ wá yẹn lẹ́nu wọ́n pe mí náà ti rí bẹ́ẹ̀ rí agbádá tí mo bá rìn ni ẹ̀yin yóò rí àwọn olè tí wọ́n mú tí wọ́n fẹ́ fẹ̀yìn wọn ti àgbá tí wọ́n á ní tí wọ́n ní gbólóhùn ìgbẹ̀yìn tí wọ́n fẹ́ bára yé sọ tómi ọmọ sọ pé òun rọ ìjọba wọ́n dákun owó kúnlẹ̀ abiyama ìwọ òwò kúnlẹ̀ abiyama tó fi lọ́jà lé ìdúró rẹ̀ ló wò ọ̀wá ní kí wọ́n wo ìkúnlẹ̀ abiyama kí wọ́n yáfi rẹ̀ lónìí nítorí pé wo òṣìṣẹ́ yìí rí ẹ̀ẹ̀kan tó fẹ́ ṣe yìí náà lọ́jà ju ọ lọ́wọ́ ọ̀rẹ́ yìí náà ló sì fa o. ẹ wàláhì ọ̀rẹ́ ló kó bá ọ̀rẹ́ lọ́ba tiẹ̀ jẹ́ irú àwọn àṣẹlẹ̀ báwọn wọ́n ti ṣẹlẹ̀ púpọ̀ nù gbèsè ayé wa yìí. tó ní ọ̀rẹ́ máa lani ọ̀rẹ́ máa kó bá ni ọ̀rẹ́ máa lani ọ̀rẹ́ máa kó bá ni akóbánilọ pọ̀ ju ẹni tí máa lani lọ nínú àwọn ọ̀rẹ́ ẹni tó máa ń ba tèèyàn jẹ́ kò sì ní fi ọ̀lẹ̀ kò jẹ oyè ọ torí wọn ní akóbára wọn wọn èyí ara wọn ẹni tí ọba tiẹ̀ jẹ́ tí ó kó bọ kò ní yọ ìwọ ti máa fojú lé ó tún fẹnu lé olórí láàárọ̀ yóò tún dé gúbọ bó bá di lọ́sàn ó tún ti di gúlẹ tó bá di lálẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi táńlọrí òfò lọ́lọ́rẹ́ alákòóbọ̀ ọ̀rẹ́ àdánù ọ̀rẹ́ abatẹnijẹ́ ọ̀rẹ́ amánisẹ́ni. torí ẹ àwọn ọ̀rẹ́ tó máa yàn lọ́rẹ̀ irú àwọn ọ̀rẹ́ wo ni sẹ́ni tó gbé lọ́fíńdà lọ tiẹ̀ náà ni àbápèjúwe ẹni tí ń fi ẹ̀ wèrè. ẹlòmíì ní ṣe zinari ọ̀rẹ́ ló fà á ọ̀rẹ́ ló fà á jáde ìwé sọ̀rọ̀ atakété rẹ́bí ìṣe àwọn tí mánì wọn ò tí ì jẹ́ pé epo képo ó ti dà sáfà aláìgbàgbọ́ wọn ọ̀rọ̀ atakété Ọrụ olóòkan tó ni wọ́n máa ń wọ̀ pé ìwọ ọ̀já sí ni láì jẹ́ pé èèyàn sẹ́rẹ̀ wọ́n tún lọ bọ́ pé bọ́ọ̀ bí dàrí wọ́n lè ọmọbìnrin kan sí ọ pé lọ́ọ́ bá ojú ní ti subhanallah lọ́nà bá di kó ṣe o. lẹ́yìn rẹ̀ ẹ kó náà ti perfect torí pé ìtìjú ó sì kú lọ́dọ̀ rẹ̀ ni yọ wá dọ̀mọ́ kọ́mọtọ́ ya gara wa lójijì bẹ́ẹ̀ ni ẹ̀mí ò mutí rí o ọ̀rẹ́ lọ́sọ́dọ̀ nítorí pé nígbà tí wọ́n mú jáde oníkálukú wọn ẹnìkan òun gbówó jáde bọ́mọ yahoo ni ó fún kálukú ní tó bá fẹ́ wọ́n á ní kí wọ́n bọ̀ mú wàrà anúgbò wọ́n máa gbé wàrà kan wá fún wọn wọ́n máa ń fi ọ̀rẹ́ gà <laughs> olùkó la gbé wá bí táwọn ti ń gba eégún núgò so wọ́n á fẹ́ mu wàrà núgò wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bẹnu àdélù ọ̀ wọ́n bá gbé ẹ ẹrù jẹjẹ kan fún àfa lọ́ba ẹrù jẹjẹ láìsí gbogbo fún rẹ̀ orí gbóná orí kárin wọn bá ní kíni à ọkùnrin èyí tó gbóná wọn máa gbé wọn máa gbé wọn máa gbé lura wọn náà bá mu wọn bá di pé ẹrù jẹjẹ lọ ń wá ká ẹyin náà gbó kọ tí ó fò gbogbo ọtí lọ tí ó fò wọn wá ní eléyìí o ẹrù jẹjẹ <laughs> subhanallah àwọn kan ọmọdé yà bí sọ́fọ̀já àrán pọ̀n tí wọ́n ń dunnú jẹ́ ọwọ́ bí ọlọ́ máa mú mú kú mu èyí ọ̀wọ́ àpà ọmọ kínkínní bá èyí ọ̀bà pọ́n ọmọ lẹ́nu lẹ́bàá rí tó ń ná tó ń rẹ lọ kẹ̀bi ti fi ráwọ́ náà rọ́ọ̀ sọ́ra rẹ̀ kí ló torí ìmúkúmu ni ìmúkúmu a máa ṣe ní ìṣekúṣe ẹlòmíì tẹ́ rí yẹn kì í sọmọ ìyàwó yàwó ọba wọn rìn ni ọba wọn rìn wọn kóra ẹ ọmọ ọmọ sọjà rẹ lè kí o ọmọ sọjà rẹ lè kí o kàkà kí ọwọ́ ẹsẹ̀ tí ọmọ ẹsẹ̀ òjijì ọmọ àdìsó náà gbé wà là ó lòun ti jálàbí ọba bẹ̀rẹ̀ jálàbí ẹ̀wọ̀n kí sẹ́ ẹ̀rọ ni fọwọ́ àná ẹ̀ lónà iṣẹ́ obìnrin iṣẹ́ zì náà ni àbẹ́ gẹ́tì ẹ̀ ó sì máa ń sọ yẹn di kèfèrí torí pé bó ló ṣe ṣe jálá àbí tó ní ṣe yẹn wò ó ṣe yẹn wò náà ní torọ́jọ́ òní tà náà táwọn bá ti dé tàdé lónìí wọn máa dà níyàn sówó láì jẹ́ kí wọ́n fẹ́ ṣe sọ láti ọlọ́mbà wọn ẹ̀yẹ wò bọ́ọ̀ bá jẹ́ pọ̀ ń tẹ̀yàn rìn tí ó sì máa wà tẹ́lẹ̀wọ́ tọ́ọ̀ máa lómi tọ́ọ̀ máa lóra wọ̀ ó lè jẹ́ bàbá alukurani kò yí yóò lọ alukurani kò yí abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tọ́ ó wá bá pé ń ṣiṣẹ́ o gbogbo èèyàn wọn kọ fún pé ah wọn ló tún máa ma ṣe ọbẹ̀ pàtàkì ẹjọ́ ni kíníkan kíníkan ò ní. ọ̀nà tó ń rí pọ́sẹ́kù fọ́ọ̀nù ẹ bá bàtò ń jẹ o <laughs> kọ́ ńgbà wọn lọ sẹ́tù bọ̀ bàbá wa ni ojú òun ọ̀la dáadáa nígbà tó ṣe jálàbí ó ń ti yí sẹ́ padà kílẹ̀ ń ṣe nísìnyí pọ́lù ti di yahoo yahoo boy ẹ sáfù kan náà ni àbí sáfù kan náà sáfù kan náà nítorí gbogbo ẹ náà ọ̀nà olè jà ọ̀nà arọ́pa ọ̀nà jàǹbá sí ọ̀nà ni gbogbo ẹ̀. torí ẹ̀ àwọn ọ̀rẹ́ kan làwọn gbé sí òfò wá fún un wípé àwọn fẹ́ dúpọ̀ ẹnìkan lu òyìnbó àmọ́ àwọn ń fẹ́ kó jẹ́ pé yóò ṣe oògùn òfò kan fáwọn tí ó mú kí òyìnbó báwọn bá ti ń pè kó máa wo bọ̀ọ̀ bẹ́lẹ́dẹ̀ ti wò. òun náà bá sì ló ń ṣe sàdábàrù tó ṣe. ó gbé ẹ ìwádìí pé gbẹtugbẹtu tí ó gbé fún wa. làwọn bá sì dé lẹ́yìn ọjọ́ díẹ̀ pé à tẹ́tí àwọn jẹ tọ́lá náà rí wá wọn ní nǹkan bíi two point five million mi n gbọ́ yorùbá ọ̀gbọ́ yorùbá ok two point five english lọ́nà bá ní kíní yìí máa ọ́ dájú táwọn ṣe lọ èló lọ́wọ́ sọ fún ẹ sọ twelve thousand èyí ti jẹ two point five lọ́wọ́ bá ní tọ́ wó ọ̀rọ̀ ẹ̀fọ́ nàmà mi lọ́nà bá di pé ebó lọ́ọ̀lù ń bá yín sóògùn tó jẹ òun ọ̀ á nílé sáwó fúnra tó lọ́ba di pé ọ̀tara jálà bíi di four one torí kápítà kan náà ni wọ́n ti ń jọ ń yí abẹ́rẹ́ rí mbẹ́ sẹ́wọ̀n pé local government máa ń bẹ lábẹ́ àwọn local government wọ́n máa ń bẹ lábẹ́ kápítà látàrí ẹni tí yẹn ń bá rìn yẹn máa ń dẹ́ni bù yẹn máa ń dẹ́ni bù ẹ̀yin náà wò wò àwọn ọ̀wà tẹ́ bá rí tọ́wà lọ́wọ́ ẹni tí ọ̀dà ẹ̀yin ẹ̀kan má ṣàbòsí sórí ara yín kẹ́ pàkíyèsí ara yín pé ìgbà tí n sì máa hùwà ibò mo ti bẹ̀rẹ̀ rẹ̀ ẹ rí ló kóra yín ẹni tó kóra yín o àpèjúwe tá a mú wa lónìí náà ẹni tó ba ti yín jẹ́ ẹni kí n ba ti yàn jẹ́ kó dúró ti sọ pé ha irú wa burúkú wo ló ń wí lágbàdá ló sì kọ́ ọ tí lágbàdá bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàláhì tí wọn bá ń dáadáa yóò lu ẹni tó sọ bẹ́ẹ̀. ẹ kọ́lá mo ṣe bá gbàlagbà tó gbà nìyí sọ̀rọ̀ pé ọ̀nà bí ó ṣe náà ó ti yín lòun ẹ wá sọ pé mi mo kóra ebó náà ti bàjẹ́ láti inú ìyá tiẹ̀ ta ló fẹ́ ta ló fẹ́ kóra ẹni tó ti bàjẹ́ láti inú ìyá rẹ̀ wá so ẹnìkan bàtí orí pé bí ọ̀gá wọn ṣe ṣẹnu ṣẹ̀tàn kẹ́mẹ́tẹ́lẹ́ ṣẹ̀tàn ẹnìkan lẹ́lẹ́ ẹ̀ńsán ẹ̀kọ́ fọ́lẹ́ mẹ́kẹ́fọ́rọ́ kọ́lẹ́ ìní bari'un mink inni akhafu Allah rabbal alamin ọlọ́run níbi àpèjúwe ṣe tọ́ni yìí máa sọ fún yàn pé ṣe kèfèrí sọlọ téèyàn bá fi ṣe kèfèrí pín tàìsí ṣètọ́ni ọ̀rọ̀ àtàkété ni pé kò sí tọ́ka mi pẹ̀lú ẹ o kódà rí ọ rí èyí sì mọ́ gan pẹ̀lú èmi ń bẹ̀rù ọlọ́ olúwa gbogbo àgbáńlá yìí sẹ́wọ̀n kó tó bẹ̀rù ọlọ́run báyìí lẹ́yìn tó bá tolú ẹ̀jẹ̀ tán tòbó wọn lọgọ ó sì máa ṣe bẹ́ẹ̀ tọmọlẹ́yìn náà ò ní ṣe bẹ́ẹ̀ talẹńtọ ba tèèyàn jẹ́ láyé tó dúró ti pé àwa náà la ba tiẹ̀ jẹ́ kò sí torí di eléyìí abatẹnijẹ́ máa sánà àti batẹnijẹ́ ṣùgbọ́n wọn kì í batẹnijẹ́ tẹkùn dúró tù jẹ́ ọ jẹ́ pé èèyàn rí lọ́ọ́ máa bá rìn o má bẹ́ẹ̀ ni bó rìn o abúté ó lè ṣe fún yẹn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí à ń tẹ̀lé ọkọ lónìí ọ̀rẹ́kọ̀ rẹ̀ olókòwòkọ rẹ̀ tọkọ fi yèyàn abú. nítorí pé ọkùnrin lè dáa níbi ká tọ́jú obìnrin ká má fún níyà jẹ níbi ká mójútó ọ̀rọ̀ rẹ̀ ká má dada wàhálà tí ọmọ forí ṣe tí ọmọ fara tí ọmọ gbé gbogbo nǹkan dùnú wálé fún ìyàwó rẹ̀ lọ́nà tí sẹ̀mí wọn ò fi rọrùn ọ̀rẹ́ kan ní ọkàn ṣe déédéé rẹ̀ ńjọ́ kan kó gbogbo wàhálà tẹ́ ń ṣe ta lẹ́ ń ṣe fún ah, ìyá alágbádá ni ǹjẹ́ kí yọ jẹ́ ah, obìnrin rere nǹkankan anábì sọ̀rọ̀ máa ń sọ́lá oníkà ṣe dáadáa sáwọn obìnrin wa tòró ló máa ń ṣe dáadáa sáwọn ìyàwó òǹdùkọ̀ ah, ọ̀rẹ́ wa yóò ṣe yún má. àwọn sọ̀rọ̀ ẹ̀dẹ́rú obìnrin wọ́n sọ̀rọ̀ ẹ̀dẹ́rú obìnrin yọ̀bá máa lo <laughs> mọ̀rọ̀kọ yọ gbogbo tá a máa mú wá owó kíní owó kíní tó o bá rí tó o bá rí tó o jẹ láìsí inú ilé ìwọ lọ rà mọ̀rọ̀kọ yọ aṣọ ọdún àbí kí la máa pè tó o bá rí tó o wọ ọdún inú ilé àtàwọn ọmọ ẹ ìwọ lọ rà wọ́n lé ayé ń ṣe tèmi tí a jẹ́ wọ́n á rí aṣọ ìwé obìnrin ọ̀rẹ́ òfò ní bàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ jẹ́. ẹlòmíì ń tẹnu lé kọjá sísọ ọ̀rẹ́ òfò ló lè jìnnà sí ẹlòmíì máa ń ọmọ rẹ̀ dáadáa ọ̀rẹ́ òfò ló lè jìnnà sáà ń ọmọ pé màá mi nílé ẹ̀kọ́ yóò kẹ́kọ̀ọ́ dé gbogbo lè kọ́ dé láyè òfò ló má bó tilẹ̀ jẹ́ pé ìwé méje wọ́n ń kà láyé tiẹ̀ ní nkàwé méje o ok ńgbà tí wọ́n ti wá kàwé méje. iná wà ń bì iná wà ń bì náà. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tọ́gbàrà wọn lónìí fáwọn kẹ́kọ̀ọ́ ó lè jẹ́ pé àwọn ọ̀rẹ́ àwọn bàbá wọn ńlọ́pọ̀ àpọ̀lọpọ̀ tó bá jẹ́ pé. àwọn àyè la ti máa gbọ́wọ́ sókè a gbọ́wọ́ sókè ńgbà tá a a tún gbọ́wọ́ sókè ńgbà tá a a tún gbọ́wọ́ sókè ńgbà tá a ń nàró láti rúkú a tún gbọ́wọ́ sókè nígbà tá a dìde lọ sí rákẹ́lẹ́ kẹta ńgbà tá a láti sọ pé allahu akbar a sì gbọ́ wa méjèèjì sókè. ilé ìlú wa abdullahi bin umar radiyallahu anhuma ó sì fi wa ikú sallallahu alayhi wa sallam kì í tún gbọ́wọ́ sókè níbòmí mà. ṣùgbọ́n tẹ́lẹ̀ ànírà kẹlẹ́ kejì àtìgbà tá à ń bá ń gbórí sókè láti rúkọ rákẹlẹ kẹta ìgbà tá a dìde dó a gbọ́wọ́ sókè tá a máa tún lọ sí rúkọ tá a máa tún nàró láti rúkọ rákẹlẹ kẹrin ìgbà tá à ń bá ń lọ rúkọ àtìgbà tá à ń bá ń gbórí sókè láti rúkọ àwọn àgbà tá a máa gbọ́wọ́ sókè nù Ibn Umar radiyallahu anhuma wala Nabi kìí ṣe bẹ́ẹ̀ láwọn àyè míì tó yàtọ̀ sílẹ̀ yìí eléyìí ti jẹ́ ẹgbàá wa tó wá nù Sahih al-Bukhari ẹgbàá wa mi wá látọ̀dọ̀ sàbẹ tí ń jẹ́ Malik ibn al-Huwairi radiyallahu anhu oníkàlẹ̀ nàbí sallallahu alayhi wa sallam yarfa'u yadayhi fi as fi kulli khafdin wa anabi máa ń gbé ọwọ́ méjèèjì sókè nínú sọlẹ́ à ní gbogbo gbígbórí sókè àti gbígbórí lọ sílẹ̀ ètò túmọ̀ sí pé bàtà nàbí bẹ̀rẹ̀ sọ́láàt yọ gbọ́wọ́ sókè bàtí ń lọ sí rùkú yọ gbọ́wọ́ sókè bàtí ń gbórí sókè láti rùkú yọ gbọ́wọ́ sókè ìgbà tí ń mórí lọ sílẹ̀ pọ̀ fẹ́ forí kalẹ̀ yóò tún gbọ́wọ́ sókè nígbà tó bá tún nàró láti forí kalẹ̀ yóò tún gbọ́wọ́ sókè tí bá ń lọ sí foríkalẹ̀ kejì yóò tún gbọ́wọ́ sókè gbàtí bá ń dìde láti foríkalẹ̀ kejì yóò tún gbọ́wọ́ sókè fi kulli khafdin wa raf'a hadithi malik ibn al-huwairis radiyallahu anhu olóògbàwa inú rẹ̀ náà láti rí sọ́lú nínú hadithi malik láti rí sọ́lú kama ra'aytumuni usalli malik yìí kan náà lọ́gbàdé sí i anabi máa ń gbọ́ sókè níbi gbogbo gbígbórí lọ sókè àti gbígbórí lọ sílẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ pín sí méjì nípa àdìsí méjèèjì sáàmù gbọ́ sókè bó ti wá lọ́dọ̀ Malik ibn al-Huwayrith àbọ̀wọ̀ àyè tí Abdullahi ibn Umar tó ti tọ́ka sí yẹn ibẹ̀ láti máa gbọ́wọ́ sókè sọ apá kan nu wọn wọn mú àbẹ́yìí tó pọ̀ jù nu wọn wọ́n mú etí malik ibn etí abdullahi ibn umar tó gbà wá wọ́n mú. àwọn tí wọ́n pọ̀ nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bíi riwaya kan tó wá lọ́dọ̀ imaamu ahmed àwọn làwọn gbọ́ sókè fi kulli khafdin wa àwọn olùmọ̀ tó pọ̀ jù táwọn wá sọ pé ọ̀wé etí ibn umar sọ láàlò wọ́n ní hadisi malik ibn al-huwairi nìyẹn ó fẹsẹ̀ rìn lẹ̀ kése kíkọ̀ fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n ti tako àwọn àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ jùlọ òfin ṣẹ̀ríyà nípa àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ tó sì tako ètò fẹsẹ̀ rìn lẹ̀ jùlọ òun náà ní ká pè ní hadithun shadh alhadithu shadh òun náà làdìsí tó ṣe pé ọ̀nà tó gbà wá bó ti ṣe wá ó etí ó rìn lẹ̀ jùlọ àní fi sẹ̀rí wọ́n ní ṣòdòdò yẹn ó ti sọ di da'if àní lò láti fi sẹ̀rí ilé yẹn la sàlẹ́sà àwọn olùmọ̀mí sọ pé ètò wa nínú hadithi Malik ibn al-Huwayrith gbígbọ́ sókè ní gbogbo gbígbé sókè àti gbígbórí lọ sílẹ̀ ziyadatu thiqa ni wọ́n máa ń pèrú ẹ̀ àlékún tó tọ̀dọ̀ ẹni tó ṣe fọkàn tán tọ́tọ́dọ̀ rẹ̀ wá ni là ń pè yẹn wa ziyadatu thiqati maqbula àlékún tó bá sì wá látọ̀dọ̀ ọ̀rùn wọn a máa gbà ìdí táwọn fi gbà á nù ṣùgbọ́n ìta àwọn afọ́mú ni pé hadith Abdullah ibn Umar a gbọ́wọ́ sókè bẹ̀rẹ̀ sọ́láàtì wa a gbọ́wọ́ sókè ńgbà tá a fẹ́ rúkú a gbọ́wọ́ sókè ńgbà tá a nàró láti rúkú a tún ṣe bẹ́ẹ̀ ní rákà yàtọ̀ sí pé àní gbàtà bá rúkú gbàtà bá gbórí sókè láti rúkú gbàtà bá tó dìde lọ sí ẹlẹ́kẹta láti sọ pé sókè gbogbo kátó rúkú a máa ń gbórí sókè láti rúkú a máa sókè eléyìí ni ètò àṣàlẹ́sà ó túmọ̀ sí pé tá rẹ nìkan tí wọ́n ń sókè lè tọ́ pọ̀yùn àní takò nítorí tí ó wà nípa rẹ̀ lókùn I feel like doing that. wọ́n kàn fẹ́ ṣe nǹkan tí wọ́n fi máa ṣe ṣáínṣáín láàrin àwọn olódò ẹgbẹ́ rẹ̀ torí pé sìn làwọn ṣe kìí ṣeré ọjọ́ bó ti ṣe jẹ́ náà. ìyàwó tó rán màmá ẹ̀ lọ sí hajj. wọ́n lè ti mọ̀ pé sí ọwọ́ èèyàn ọ̀dà bí ẹni tí ń ṣe yahoo yahoo ìyẹn wá ń ṣe dé lọ ọmọ yahoo yahoo wa gbà sọ wá pé ẹ bá ń dágbádá sáàlì bá dáa àti pé owó tá a gbà lọ́dọ̀ rẹ̀ ṣé halal ni àbí èsì halal. wọ́n ní kì í ṣe pé àwọn alábí o pé ṣé yahoo yahoo ló ń ṣe o òun ló sọ pé iṣẹ́ mi ni ẹ tọ́ àkọ́kọ́ ọlọ́run ọ̀bẹ wa ká máa wádìí lọ́jọ́ ẹni tó fẹ́ gbéṣẹ́ fún wa gbèsè wò lẹ́ ń ṣe lókun ìgbà tó bá yẹ pé tẹ́tọ́ fẹ́ gbé fún wa yẹn kò ní í ṣe pẹ̀lú tí ó mú wa sẹ́lọ̀ finisi yìí ẹnìkan fẹ́ wípé wọ bàbá tó ń ṣe artist kọ́ bó nǹkan kan sára mọ́tò kò sí nǹkan tó burú pé kọ́ bá kọ́ sí wípé gba Islam kó lè bá a là ẹ̀ kó kò sí wàhálà mẹ́rin àmọ́ sọ pé wọ́n mọ́lẹ̀ nínú òkùnkùn kí ni jẹ́ báyìí sọ̀kọ́ máa kọ́ sára mọ́tò àyọkọ́ láti inú bíbélì ọlọ́mọdé abẹ́ẹ̀bà mi yà àgbélébù oníyẹ wọ́n ní kọ́ wá báwọn yà sára mọ́tò ìyá dárànù àyà dárànù nítorí pé ntọ́ ya ìwọ́n ti ń ta àwọn náà alẹ́ ìtumí wọ́n lọ́dún wa. wọ́n lọ ràn wọ́n lọ láti dẹ́ṣẹ̀ wọ́n lọ ràn wọ́n láti lọ. wọ́n ní kó báwọn jésù lolúwa kò yí padà. so wọ́n lọ bá wọn kọ́ èèyàn dára nù. <laughs> so àbí lórúkọ jésù olúwa wa àmì jésù mi ọba àkọ gbogbo nọ́ọ̀sẹ̀nsì yẹn ọ̀daràn amánìsìn ọ̀nkà lọ ẹnìkan kan gbà sọ wá fún ọ. kí lọ́kàn ọba aránṣọ láti má ba aránṣọ kòtò rẹ̀ kọ́ kọjá kókósẹ̀ má sì bá dá apá ẹ̀wù rẹ̀ kọ́ kọjá ọmọ àka ọwọ́ tó bá ti bá a sì bá a má fi mùṣkílà àmọ́ sọ pé aṣọ yìí ni màá wọ̀ lónìí mo fẹ́ ṣe four one nine yahoo yahoo tí mo fẹ́ ṣe lálẹ́ yìí because mo máa gbé wọ̀ wọ́n mọ̀ pé yẹ èèyàn lọ́yọ́ ọlọ́run má jẹ́ wọ́n sọ pé ńlẹ̀ báyìí aránṣọ tí ó fi dáràn ńlẹ̀ báyìí aránṣọ tí ó fi dáràn ẹ bá mi pọ́líṣì bàtà yẹn bìkọ́sì má ti yọ níbi tí mo ti fẹ́ gbá wọn ọba wọn báwọn láì ṣe bọ́ọ̀lù ò ní bá pọ́líṣì ẹ ọlọ́mọdé tóró ti jẹ́ fún ọkùnrin fẹ́ lọ fi dáràn ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọn á ní tí ọmọ bá ṣe yahoo yahoo tó bá rán bàbá àbí ìyá rẹ̀ lọ sí hajj bó o wá nípò hajj yẹn àwọn ìfowó aráàmù ṣe hajj nítorí pé sẹ́ni tó bá fowó haramu láti fi ṣe hajj tó bá ti lè dá ẹsẹ̀ rẹ̀ tẹ àtẹ̀gẹ́sí tó sọ pé labbaik Allahumma labbaik olùfèsì fún nìkan láti sánmọ̀ fèsì fún pé la labbaik wala sa'daik ọ̀jẹ̀gbẹ́ ọlọ́run ó sì ní sóríire zaaduka haram nítorí palẹ́tì tó fẹ́ fi ṣe hajj haram ni wa sa'yuka ghayru mashkur gbogbo lílọ bí wọ́n rẹ̀ ní jàtẹ̀wọ́ gbà don't just worry yourself. So, eléyìí túmọ̀ sí pé ẹni tó fẹ́ lọ sí hajj owó tó da alẹ́ wà o kì í sowó àràmù ẹ tọ́tí lọ sí hajj wọ́n tọ́tí ran yín lọ sí hajj lọ́mọdé àyàfi tí wọ́n bá mọ ibi tí wọ́n ti rówó tí wọ́n bá mọ ibi tí wọ́n ti rówó ìwọ àtẹnitọ́ ran ọlọ́ọ̀lẹ́jọ́jọ́ dáràn eléyìí jẹ́ bó ṣe jẹ́.

bí títí wọn halali ká ajá ni wọn fi lọ ẹ bá ní tọ́jú ajá yìí wọn bá tún gbẹlẹdẹ dì ẹ bá ní tọ́jú ẹ bóòlù àwọn ó ti ṣe ẹ tó bá jájá tó fi ń ṣọdẹ àbájá tó fi ń sọ nǹkan láwọn ajá tọ́lọ̀ wọn bò ṣe léèwọ̀ àti nírú rẹ̀ àmọ́ tí òsì gbọ́dọ̀ bá ń gbélé kò burúkú ẹ bá wọn tọ́jú ẹ̀ àmẹ́ńtọ́ lájá tó yẹ pé òun àtajá yẹn ìyàwó àtọkọ ni wọ́n jẹ́ ọlájá wọn jọ máa sùn ọlájá tó máa ọkàn fẹ́ràn kó wọn ọlájá lé ni àbí òye wa irú àwọn eléyìí àti ọba bá wọn tọ́jú rẹ̀ ọ̀dà kí á ní wọ́n fẹ́ fẹ́ lẹ́tẹ̀ẹ̀sì tọ́ da àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wàá tòtò yà fi máa bá wọn tọ́jú ẹ̀ ìyàtọ̀ wọn wà ó láàrin ọlọ lọ́nà ọwọ́ arájà kan tó ṣèṣe àbọ̀ arájà kan tó ṣe pààrọ̀ ń ṣe ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ kan tó ṣe pààrọ̀ ṣe àbọ̀ ńgbẹ́ngbẹ́ ọwọ́ apọ̀nmi fún wọn mú ó ṣe tọ́jú wọn kó wọn mọ̀ kú dànù báwọn torí tọ́lọ̀ ọ̀bá kú fẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ kò ní dáa tọ́lọ́wọ́ bá fẹ́ rájá rárá rárá rárá kò ní da ajá títì ẹlẹ́dẹ̀ títì lọ́kàn rí ọ̀wọ̀ yìí ọkàn ọkàn tọ́jú rẹ̀ eléyà kò sí tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọ̀lọ́ amẹ́nìkà gbẹ́ ẹlẹ́dẹ̀ wá pé wá tọ́ ọlọ́mọdé eléyìí jọba ajá náà ẹ béèrè kí lẹ́ẹ̀ fi ṣe ọjà kò ti ṣe jẹ́ wọ́n á ní agbo kan wà ní ìsìn o pé kí wọ́n máa pè ní díẹ̀mù. níbomi wọn máa pè ní mẹnukú sutiete wọn ní kí ni rẹ̀ ọlọmọdé ọgbọ́dọ̀ wa mùsùlùmí ọgbọ́dọ̀ lu, nítorí pé wo tábà yẹn ó lọ mú kọkọ ló gbóná torí pé àwọn mú náà sọ fún ọ pé tó yẹn bá kọ mú náà àfà èèyàn ní ń wá kọkọ máa lójú èèyàn ń pè kí ni wọ́n ń pè mùkù wọ́n ní àfa ló máa ń ta ọ́ tàfa o kí ni ń jẹ́ àfa náà babaláwo wọ́n ní bí àwọn arìnkáyé àwọn arìnkáyé máa ń ṣe ẹnikẹ́ni àní mùkù mu lélẹ́yìn ó ti wà ti pẹ́ bóyá ẹsẹ̀ dé àwùjọ ti wà ní kọ́lọ́mbà wa kakó wọ́n ń pè ní alkọ́ọ̀t nílẹ̀ lárúbáwá alkọ́ọ̀t alif lam kọ́f alif taa ó ti wà Yaman ọjọ́ ti pẹ́ àwọn olùmọ̀kọ tírà gan lórí ẹ̀ ó sì ti wà Sudan a ilẹ̀ ti ta torí ẹ̀ àwọn lárúbáwá yẹn táwọn bá di ẹnu so yọ wá yọ wá sùsù ká sínú ètè wọn báyìí tí wọn ọba ti di ẹnu ọ̀pọ̀lọpọ̀ oríire ò ti charge ní tẹ̀ ń bá ń bá a sọ ó ní kò yé o tó bá ti wá mú kínní tó di sọnù ẹ ètè náà ti bá dọ́gba bẹ́tẹ̀ dọ́gba ni ètè rẹ ti yọ sùkú síta báyìí gbàdúrà náà fẹ àì máa bọ́lọ̀ rẹ sọ àì irú àwọn Sudan àì <laughs> ìyẹn ni kọ́lọ̀ tó sọ fún gbádùn ẹ báyìí orí rẹ chájì kí alẹ́ wá débẹ̀ tóògùn bá wọn pè ní àbóògùn orí ifọ́ kí ogun wọn pè fẹ́yìn tó fi rí ìdíjókòó láwùjọ wa ọlọ́mọdé amòmókòmù áfíríkà ń bi àgàmọ́ wáwakúwa ká iná lọ́kọ́lọ́kọ́ fi síra rẹ̀ léṣe kíní kan sùkùdàì kíní sẹ́ sùkùdàì sẹ́nu àjẹ́ pé báyẹn gún lúgò náà bẹ́ẹ̀nbẹ́ bí ògógóró bí ògógóró yìí náà ni. àwọn amókòmù ọ̀pọ̀ láfíríkà sí wọn bí àwọn míì lè máa gbọ́ngàn lè lọ kó nǹkan máa kó jẹ pé àwọn tiẹ̀ fẹ́ lágbàá ni àgbà kìnnì torí pé ìmúkùmù máa ń ba tèèyàn jẹ́ ni irú rẹ̀ ní ní tí wọ́n ń dì sẹ́nu má bàa wọn mú o má bàa wọn dán o lẹ́yìn ìjà bó ṣe jẹ́. kẹ́nìkan á sì kọ́ ọ الله أكبر الله أكبر